الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته باب ناهي عن المسافرة بالمصحف إلى بلاد الكفار إذا خيف وقوعه بأيدي العدو chapter 361 anahyu ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ti sọ̀rọ̀ fún wa nípa kíkọ́ anil musafiro nípa ìrìn àjò bilimusafi pẹ̀lú Quran ìlà biladil kufar lọ sí ìlú àwọn kẹfìrí ìdàkí ìfà nígbà tí a bá ń páyà wùkú òhú bíbọ́ Kùránì yẹn bí áìdílà àdúwì sí ọwọ́ àwọn ọ̀tá ìyẹn ni pé kíkọ ìmú Kùránì dání rin àjò lọ sí ìlú àwọn kẹfìrí nígbà tá a bá ń bẹ̀rù wípé kùránì yẹn ó bọ́ sí ọwọ́ àwọn ọ̀tá. an ibn umar radiyallahu anhuma qal abdullahi Ibnu umar kọ́lọ́mbà ni yọnu sí onínàhà rasulullahi sallallahu alaihi wa alihi wa sallama an yusafira bil qur'ani ila ardil aduwi Ibnu umar kọ́lọ́mbà ni yọnu sí bàbá àtọmọ ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ̀lọ́lọ́hù aléwà aléwà islam kọ kí a mú kùránì lọ́wọ́ tàbí dání nígbà tá a bá ń ṣèrìn àjò lọ sí ìlú àwọn ọ̀tá mutafakun Ali bukhari àti muslim òní gba hadith náà wá ṣókí hadith náà ni wípé kùránì jẹ́ ìwé alápọ̀nlé tí a sì láti dáàbò bò kúrò ní ọwọ́ àbùkù kùránì jẹ́ ìwé alápọ̀nlé tí a ní láti dáàbò bò kúrò lọ́wọ́ àbùkù tàbí ìbàjẹ́ tàbí ṣíṣe báṣubàṣu nítorí pé alukur'an wa kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba gangan ni kur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́run wa kalamullahi min sifatihi dàtíyà inna kalamallahi min sifatillahi àdàtíyà. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ó wà nínú ìròyìn ọlọ́run ọba ó wà nínú gíní nínú ìròyìn ọlọ́run ọba àdàtíyà. ìròyìn ọlọ́run ọba pàpàpà ọlọ́run ìpínlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kò ṣeé a lè ṣòpin yà láàrin ọ̀rọ̀ ọlọ́run àti ọlọ́run. nínú sọ́rọ́tù Yásìn àyà kan wà ń bẹ̀ tó fẹ́ kángun sí parí alimam Ahmed rahimahullah rahmatan wasi'a ó fi àyà iṣẹ́ ẹ̀rí wípé ọ̀rọ̀ ọlọ́run ó yàtọ̀ sí ẹ̀dá kìí ṣẹ̀dá ìròyìn ọlọ́run náà ni gbàtọ́lọ́wọ́ bá sọ pé innama amruhu idha arada shay'an an yaqula lahu kún fàyà kún tọ́lọ́n bá fẹ́ ṣe nǹkan yóò sọ fún nǹkan yẹn pé jẹ́ bẹ́ẹ̀ nǹkan yẹn ò sí tẹ́lẹ̀ o jẹ́ bẹ́ẹ̀ bó ṣe sọ sọ̀hún torí pé ó ti sọ yẹn fà torí pé ó sọ bá ìyàkùn nìkan yẹn ó sì jẹ́ bẹ́ẹ̀. alimam ahmed rahimahullah rahmatan wasi sọ wípé pẹ̀lú àyà yìí ọlọ́run ti jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ tòun kì í ṣe ẹ̀dá. Allah's word is not a creation. It's part of the creator's attributes. Part of the attributes of Allah, the creator, separate from creation. Ó yàtọ̀ sí ẹ̀dá. Ẹ̀dá ní ìbẹ̀rẹ̀. Ẹ̀dá máa ń ní ìbẹ̀rẹ̀. Ó sì máa ń lópin. Ó máa ń gbó. Ó máa ń tí. ó máa ń yí padà ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba ara ìròyìn ọlọ́run ọba ni gbogbo àwọn ìròyìn tó wà fún tọ́lọ́run dá tàbí ẹ̀dáṣá creation kò sí fún ọ̀rọ̀ ọlọ́run tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ máa lé torí pé anábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ wípé àjùlọ tí ń bẹ fún ọ̀rọ̀ ọlọ́run lórí gbogbo àwọn ọ̀rọ̀ yòókù ó dà gẹ́gẹ́ bí àjùlọ tí ń bẹ fún ọlọ́run lórí gbogbo àwọn ẹ̀dá ni. àjùlọ tó wà fún ọ̀rọ̀ ọlọ́run lórí gbogbo àwọn ọ̀rọ̀ yòókù dàbí àjùlọ ọlọ́run gangan lórí àwọn ẹ̀dá rẹ̀ torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba ara ìròyìn ọlọ́run ọba náà ni. nítorí náà ọ̀rọ̀ ọlọ́run yẹn tó jẹ́ ara ìròyìn ọlọ́run ọba yẹn ó tún jẹ́ fẹ̀ẹ́líyà ìfàtòlọ́ ìdàtíyá alẹ́fẹ̀ẹ́líyà sẹ́ pé ìgbà tó bá wu ọlọ́run ló ṣe kí ló máa ń sọ̀rọ̀ ta lọ́lọ́run máa ń bá sọ̀rọ̀ èyí tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀ yóò bá wọn sọ̀rọ̀ ìgbà wo ló máa ń sọ nígbà tó bá wù báwo ló ṣe máa ń sọ bó bá ṣe wù ú. wàkàlámà lọ́hù Mùsá takilima ọlọ́run ọba bá Mùsá sọ̀rọ̀ ní pàápàá bá sọ̀rọ̀ àwọn kan nú gbàgbọ́ wọn torí pé wọn pé abúlé ọlọ́run ti fẹ́ sọ̀rọ̀ ṣó hàn! tí ó fi sọ̀rọ̀ ni ṣó ní ètè ṣó ní èrìgì ṣó ní eyín ni ṣó ní ìtàǹpè ní. tánná ní ọ̀fun tàbí táṣà lè pè ní voice box ibi tí ìfọ̀ tó ń gbà jáde ẹ̀dọ̀fóró lungs láàrin tàtà gbogbo nǹkan wọ̀nyẹn só níní torí náà a ní a jẹ́ pé kò lè sọ̀rọ̀ ó kàn dá ọ̀rọ̀ ni ìgbà tó bá Mùsá sọ̀rọ̀ kì í ṣe Ọlọ́run ló sọ̀rọ̀ lọ́dọ̀ tiwọn ni o pé ó dá ọ̀rọ̀ yẹn sára igi kan igi yẹn wá ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ò wọlé o torí pé sọ fún wa Qur'an wípé Musa taklima àwọn kan ti ẹ̀dá rẹ̀ rẹ̀ di kẹfìrí àwọn ni wọ́n yí ẹni tí à ń wọ́n wá yí ẹni tó ń sọ̀rọ̀ padà sí Musa wọ́n ní kò pọ́síbù kọ́lọ́n bá yàn sọ̀rọ̀ Musa bá ọlọ́run sọ̀rọ̀ ní ti pàápàá bá sọ̀rọ̀ táwọn lọ tù wọ́n lọ yí wọ́n ṣe tá à ń pè ní tahrif hada kufurun èèyàn jẹ́ ìṣekèfèrí sí abẹ́dá torí pé wọ́n ti yí alukur'an padà gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ pé yuharrifunahu wọ́n ń yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà hmm? ọlọ́wọ́ sàṣà àná wa tó ń torí náà torí pé wàá jẹ́ ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ pọ́n léyìn Quran mushaf kìí ṣe ìwé yẹn gangan ipò ẹ̀yìn èyí kan Quran o àwọn tákàdá tá a kọ yẹn gangan kódà yìí ti mushaf gan pè ní mushaf ní kọ́pì Quran hmm? Quran tí wọ́n tẹ̀ yẹn àwọn etí ẹ̀ tí ọ̀rọ̀ ọlọ́run yẹn ò sí yẹn kì í ṣe ara Quran ọ̀rọ̀ yẹn gangan. ní ànábìwá Muhammad sọlọ́lọ́hù aléwàálì wàsíláwà sọ wípé tẹ bá ti ń lọ sílùú àwọn ọ̀tá ẹ̀sìn o ẹ má wulẹ̀ mú kùránì dání lọ sílùú wọn o torí pé táwọn bá ti rí kùránì wọ́n ó ṣe báṣubàṣu ni ànábì òfìyẹn sí èmi ni mò ń ṣàlàyé yẹn o wọ́n ó ṣe báṣubàṣu ẹlòmíín lè tọ̀ sí i ẹlòmíì lè yá kó fi nùdí ibi tó kórìíra kùránì dé ẹlòmíì lè jó níná ẹlòmíì lè sọ sínú ṣáláńgá oríṣiríṣi ni wọ́n lè ṣe sí ẹlòmíì lè yá kó máa fi nù nǹkan ìwé dáadáa oníyẹn kìíní kan ìlànà bìbí sọ bẹ́ẹ̀ ẹ̀rí rí i pé lónìí náà nǹkan tá a sọ yìí tánà bí n kí wà ń lọ ẹ̀ lánàá ó ń ṣẹlẹ̀ lónìí ẹ̀ràn ti ní apá òkè ọya ní táwa mùsùlùmí kì í ṣe ń bí sí bíbélì wọ̀nyí ẹ̀ẹ̀kan dédé gbọ́ pé wọ́n ní ẹnìkan ya Kùránì ó fi nù jí ẹ gbọ́ àwọn awuyewuye kan tó ṣẹlẹ̀ láwọn ìgbà kan lókè ọya kí wọ́n pa àwọn èèyàn kan mob action àwọn èèyàn ẹ̀ẹ́rọ èèyàn burúkú oníkìníkan wọ́n lù pa ìyá kùránì sínúdí pé áá ah, ah. ó dẹ̀ mọ̀ pàwà mùsùlùmí ìwé ọlọ́run ní lọ́dọ̀ tiwa ó dẹ̀ ń wò wá bẹ́ẹ̀ ó fàwé náà ya ó yàgbẹ́ sínúdí so that person is not respecting the sacredness of Quran is not respecting the feelings of the Muslims who are even the majority in that place he has failed to attune himself to be in line with the socio-cultural background of the environment he or she finds peace for her own self. Tóbi ẹni bẹ́ẹ̀ yẹn, ó ti kùnà láti lo ìgbésí ayé rẹ̀ níbàámu sí àṣà àti ìṣe àwọn èèyàn tó bá ń bẹ̀ yẹn. Nítorí náà tójú rẹ̀ bá rí kò sí nǹkan kan tí wọ́n lè ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà sọ pé àwọn èèyàn ẹ wọn ò ṣe sílẹ̀ kọlọ́run fúnra ara rẹ̀ ó gbéra ẹ̀ níjà ń bẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ò wọlé tó wá gbé wọlé ni ọlọ́run fúnra ara rẹ̀ kò ní gbé òfin kankan sílẹ̀ ìpè ẹni tó bá pààyàn ká pa ẹni tó bá jalè ká gé lọ́wọ́ ọlọ́run kàn fi wálẹ̀ ni òun fúnra òun ni wọ́n máa ṣe kí ni ni wọ́n máa ṣèdájọ́ ọ̀rọ̀ yẹn ò wọlé ọlọ́run ọba ti gbé òfin kalẹ̀ fún wa àwa láwa máa lo òfin yẹn láti máa fi dájọ́ ṣẹ́bọ́lọ́run bá ṣe pa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam láṣẹ nínú alukur'an ní kó máa dájọ́ kó máa fi kùránì dájọ́ láàrin wa and by extension kódà ayé àkùránì náà padà sọ nínú suratul Maida àwọn ayé àyẹn gbogbo àwọn ni. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون àwọn tí wọ́n bá kùnà tí wọ́n fínú fíndọ̀ tí wọ́n kọ̀ páwọn ò ní fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣèdájọ́ ọlọ́run ní àwọn wọ̀nyí kìfìrí ni wọ́n o alábòsí ni wọ́n o pòkì ni wọ́n o so kí àlàyé tá a fẹ́ ṣe ń pẹ̀ náà nìyẹn torí náà àwa náà fúnra wa kálá wà nínú room dostel ní higher institutions university polytechnics colleges of education so secondary schools tàbí a wà níbi iṣẹ́ tá a ti ń kọ́ṣẹ́ ọwọ́ tàbí ibi tá a ti ń ṣòwò a ń láti máa tọ́jú Quran kí láti dáàbò bo Quran kí àwọn èèyàn má bàa hu ìwà àbàjẹ́ sí Quran ìwà máa ń ṣẹlẹ̀ ńgbà míì náà Christian fún rẹ̀ yóò ní òun fẹ́ rí Quran wa yóò wá béèrè wọ́n ti ṣe translated Quran Quran ta tú sí èdè òyìnbó tí wọn ò kọ kéwú sí àlè lọ fún kó lọ máa kà Quran tí a tú sí èdè òyìnbó tí wọn ṣe gíní tí wọn kọ́ kéwú sí ẹnìkan ní ẹ ṣìbó wà ní láìbírì ẹ lọ láìbírì kó lọ fàwé láìbírì yà àbí ìjọba ò mú fúnra wọn ẹnìkan ní ẹ ó fẹ́ pé ìwé yẹn wọn ò fẹ́ káwọn èèyàn máa kà á wọ́n fẹ́ káwọn èèyàn máa kà á a sì ń kà gbogbo iná lẹ́dẹ̀ ń gbọ́ pa ń kà ẹ tó bá fẹ́ kọ náà yóò ṣe kí ni yóò wá kọ láti kà ṣùgbọ́n a ò fẹ́ kí àwọn èèyàn kó hùwà àbùkù sí Quran irú ẹ̀ ló fà á tó yẹ pé nínú ṣẹ̀rẹ́ Islam kò sígbà láàyè láti máa fi Quran rọrí tí wọ́n bá fẹ́ sùn ẹ̀gbọ́n kiri yóò wọ́n lè gbé bíbélì sí abẹ́ pílò wọ́n nítorí kí bíbélì lè dáàbò bo àwọn lọ́wọ́ ìṣù kò bá ṣẹ̀rẹ́ Islam mu kálímọ́tò lọ́ọ̀hì àlẹ́ọ́líyà ọ̀rọ̀ ọlọ́run ló ga jù mùsùlùmí kì í fi kùránì sí abẹ́ pílò ìrọ̀rí nígbà tó bá fẹ́ sùn mùsùlùmí kìí sì fi kùránì gangan ṣèrọ̀rí mùsùlùmí kìí sì fi kùránì babẹ́ tí ó wàá patan mọ̀ pé kùránì gbà mí rárá a máa ka kùránì fún ìdáàbòbò lẹ́bàá ṣe rí sí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam tó ka kùránì fún ààbò lẹ́bí a ṣe rí tí ànábì sì tún kọ́ àwa mùsùlùmí àwọn àyà kùránì tá a lè máa ké fún ààbò so àyà yẹn lálọ́ kọ́ láǹkà nígbà tá a bá fẹ́ sùn bí ayatul kursi bí àwọn àyà méjì tó parí alukur'an suratul baqara ìyẹn láti amana rasulu bima unzila ilayhi títí dé ìparí suratul baqara àwọn yẹn lálọ́ kọ́ tá a mọ̀ ká kì í ṣe pé kùránì yẹn gangan láwa sọ pé ó ń ṣọ́ wa ànábì ti kọ́ wa àwọn àyà tá a kì í sọ ńlá kọ́ tá lọ́ka àmú dání àmúdání ṣùgbọ́n tá a bá fẹ́ mú kùránì dání api ní ọ̀wọ̀ ìbéèrè lè wá wáyé pé ẹjọ ń já lè gbé Quran sí orí ilẹ̀ ẹlẹ̀ bẹ́ẹ̀ ni a lè gbé sí orí ilẹ̀ ẹlẹ̀ láì gbé sórí nǹkan kan ìbéèrè wa ni pé á ṣó wá bá mu ó bá mu nítorí pé a ò rí ẹ̀rí tó sọ pé ẹ má gbé Kúránì sí orí ilẹ̀ bínú mọ́ṣáláṣí ń sin orí táìsì kí n gbé Kúránì sí ẹlòmíì bínú pé ó yẹ ká wá bí àpótí kan àbí igi tí wọ́n kàn láti ka quran ta orí ka wípé ìwọ ni ká gbé quran sí orí ilẹ̀ ṣèbí kò sí nǹkan kan lórí ẹ̀ tí wọ́n tò lé lórí ilẹ̀ náà ni igi tá a kàn náà kí ni igi yẹn fún rẹ̀ ilẹ̀ náà ni igi yẹn so àwòrán ẹ̀rí tó sọ wípé kí èèyàn má gbé quran sí orí ilẹ̀ ẹlẹ̀ ìdúpọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ bẹ́ẹ̀ um, ṣá lè gbé quran sínú báàgì tá a bá ń lọ ibì bẹ́ẹ̀ ni a Quran gbé koran sínú báàgì kí nìdí tí kì í fi ṣe ìwọ pé kò sí ẹ̀rí tá a rí kà tó sọ pé ẹ má ṣe gbé koran sí inú báàgì tàbí ẹ má fi koran sí inú báàgì tẹ́ bá ń lọ ẹ má ṣe mú fi koran sínú báàgì ẹ wá gbé e lọ́wọ́ a ò rí kà gbòdògbò tí wa pé èèwọ̀ ni ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ níparí ọ̀rọ̀ kan tó wá lè fẹ́ eh, fa ìrújú ṣe pé mo sọ lẹ́ẹ̀kan wípé ajó kùránì náà èèwọ̀ ni ṣùgbọ́n ẹlòmíì ni òun ti gbọ́ nínú ọ̀rọ̀ mi rí nígbà tí wọ́n béèrè pé àwọn káìdátù ṣẹ̀sìn pé káìdátù kọ́ ìdá kódà kùrán gangan fún rẹ̀ táwọn ọmọ ń lò lékè tó ti wá ya oríṣiríṣi ó ti já wọ́n ti wá kó jọ ó ti wá ga gègèrè kí lálọ́ ṣe ẹ̀rí pé mo sọ pé a ní rí mọ́lẹ̀ a lọ jó níná ni Kùránì wọ́n ń jó torí pé àwọn sọ̀hábà ridwanullahi alaihim ajma'in nígbà tí wọ́n ní ayé Abubakar gbóná àbí Kuhafa radiyallahu ta'ala anhu nígbà tí wọ́n ti compile Quran yẹn tí wọ́n ti sa Quran ìjọ tó wá pé torí pé kò sẹ́nìkan tí odidi kùránì wà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ àwọn túgbà bí àyà kan bá sọ̀ kalẹ̀ àwọn tó bá wà ń bẹ̀ wọ́n kọ́ ṣùgbọ́n ànábì ní àwọn akọ̀wé tó máa pè tó bá ti ń ka yẹn àwọn a máa kọ́ ànábì ló wá máa ń sọ nígbà míì pé àyà tá o lọ kọ́ sí abẹ́ àyà báyìí báyìí tí mo kà ń jọ sí bá ànábì ṣe ń dàrẹ́kì wọn nìyẹn. àwọn zayd bin sábì àtàwọn míì nínú àwọn akọ̀wé wọ́n ní àwọn akọ̀wé gangan wọ́n tún wá láwọn kan tá à ń pè ní kùrọ̀ àwọn ìyẹn kò sí nǹkan kan tí wọ́n ṣe ju kí wọ́n máa ké kùrán lọ wọ́n máa há sórí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ pé ìwé ò pọ̀ báyìí nígbà náà tá à ń já oṣù ìtìjọ ni ẹlòmíì èèpo igi ló ya tó ń kọ sínú èèpo igi yẹn àwọn nǹkan wọ̀nyí àwọn míì egungun ẹran dàdà pé wọ́n ní ràkúnmí wọ́n ní àwọn ẹran lọ́dọ̀ wọn màálù ibi apá ẹran yẹn ṣe pé máa ń flat ìbẹ̀lẹ̀ lómi òǹkọ ló fi ṣe wàhálà tó ń kọ kùránì sí tó wá ń tó tó ti ga gbogbo ayé àbúbákiri kálukú wá ń gbé tiẹ̀ wá ṣùgbọ́n nígbà àbúbákiri sọ ni wípé ìtẹ́nikẹ́ni bá mú wá ò gbọ́dọ̀ kọ́lẹ̀ fi ara kùránì ni àbí kárẹ́ lómi kò tó mú irú ẹ̀ wá kó jẹ́ lẹ́rìí nítẹ́nikẹ́ni bá mú wá pé kùránì náà lélẹ́yìn pé òun ló ń kọ́lẹ̀ táàsì rí lóòótọ́ kó ti kọ́ àmì ìgbà wọlé àfi kí ni ká tún ráhùn ẹlòmíì kó mú irú ẹ̀ wá ní odidi kùránì ṣe di nǹkan tá a kọ́lẹ̀ ni àwọn tó ti há sórí ti há o wọ́n wá wo èyí tí wọ́n há sórí àti táwọn èèyàn kó wá wọ́n á dín kùránì ò dín ẹyọ kan kùránì ò dín ẹyọ kan gbọ́dọ̀ pé ọ̀rọ̀ kan wà nípa òbẹ́ ìfàgbọ́mí nílọ síbẹ̀ nínú olúmọ̀lì koran nípa ẹni tó mú áyà kan wá a ò sì rí ẹlòmíì tó mú áyà yẹn wá òun nìkan ló mú wá ànábì sì ti sàtúnọ́lẹ̀ pé sàábẹ̀ yẹn hmm, ànábì ní ẹ̀rí tiẹ̀ tó bá ti jẹ́ o kánàbí tó kú ni o tó bá lọ jẹ́ pé ẹ̀rí rẹ̀ ti dúró nípò ẹlẹ́rìí méjì òbẹ́ ìbà tóun bá sọ̀rọ̀ ẹgbẹ́ méjì ní ẹlẹ́rìí ní ṣẹ̀ríà ní court àwọn méjì ní tó gba ọ̀rọ̀ wọlé àlẹ́gbẹ̀wá ní sàábẹ́ eléyìí òbẹ́ o ti dúró ó ti wà nípò ẹlẹ́rìí méjì tóun bá ti jẹ́rìí ẹ̀ ní bùkátà sí ẹlẹ́rìí ẹ̀wà wo tó padà ṣẹlẹ̀ òun ló wá mú àyà kan wá tí wọn rẹ̀ tó kọ́ kalẹ̀ wọn á padà sọ́rọ̀ àná gbé tí ẹ̀ tó mú wáyẹn ti wà nípò ta ni èèyàn méjì bí wọ́n ṣe gbà ní sọ́dà kan ọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ṣá so nígbà náà tí wọ́n wá compile Quran ṣẹ́bi compile kò pọ̀ káàkiri ọ̀dọ̀ ìyàwó ànábì tá à ń pè ní Hafsah hafsọ òun ni wọ́n fi sí hafsọ sì ní òun ṣe kí ni ó mọ̀ kọ ó mọ̀ ká wọ́n sọ pé kí ló dé tí wọ́n fi lọ fi sọ́dọ̀ hafsọ ṣe báwọn ọkùnrin wà ńlẹ̀ torí pé òun mọ̀ kọ ó ṣe kí ni ó mọ̀ ká tí ẹnìkan bá lọ fi tiẹ̀ tó kọ̀ọ̀kan míì sí yóò mọ̀ pé wọ́n ṣẹ̀ fi lé ìkan ni wọ́n ṣẹ̀ fi ilé yìí wọ́n ṣẹ̀ fi kan ni kí ni wọ́n wá fẹ́ lò ṣẹ̀kọ́rọ̀ jíjó kùránù bá délẹ̀ tó rẹ́lú akílẹ̀ stars ló sọ ṣé a rígbà tí wọ́n ti wá kọ odidi yẹn tí wọ́n ti gbé kalẹ̀ báyẹn láyé Abubakar ẹ́ nígbà tó wà ní àléfà ṣé wá rí gbogbo èyí tó ń kálukú mú wálé yọ ẹyọ ẹyọ yẹn wọ́n wá dàjọ́ wọ́n wá sọ náà sí wọ́n jó gbogbo yẹn dànù nígbà tó yẹ kó gbogbo èyí tí wọ́n tòjọ ẹ̀ náà ló ti ṣe kí ni ló ti wá bẹ̀ wọ́n jó ìyẹn lè rí táwọn àáfàá mú wá nínú wọn ni asheikh al-alama abdulaziz bin Abdulai bin bas rahimahullah rahmatan wasi'a mufti saudi tẹ́lẹ̀ mufti saudi tó jẹ kíyè tó jẹ tó kù yìí kí wọ́n tún tó jẹ míì mufti saudi ìjẹta na ẹ̀rí tó lò nìyẹn pé àwọn tó ti jájàlájàlá yẹn wọ́n sá pọ̀ nílé kí wọ́n yẹn wọ́n ti wà nípò ìwé tí wọ́n dájọ́ nígbà ayé Abubakar tí ẹnu àwọn sàábé sì kò wí pé kí wọ́n jò dànù ó yàtọ̀ sí ẹni tó mú Quran tí a fẹ́ jó Quran yìí kì í ṣọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀fẹ́ wo tí Quran fẹ́ ṣe kúrò bó ti yé wa. هذا والله تعالى أعلم عليكم السلام ورحمة الله وبركاته Bí àwọn tó ń jẹ mọ́, ṣé ayé ṣíṣe àbáyé àbáyé ọ̀pá dé? ó di èmi ọ̀nà méjì ni ọ̀rọ̀ ilẹ̀kùn títì sábà ń kí jàmọ́ nígbà tá à ń kí jàmọ́ yẹn lọ́wọ́ ìmáàmù ni sútrọ̀ gbogbo àwa tá a wà lẹ́yìn ìmáàmù ìmáàmù ní kí ni gàgá wa àwa tá a wà lẹ́yìn ìmáàmù ò ní bùkátà sí gàgá kankan mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ kékeré kan tí màá fẹ́ sọ ni pé ó wá lè ṣeé ṣe kó jẹ́ pé àwọn tó wà ní sáfù wájú gangan níbi déédéé ẹnu ọ̀lẹ̀kùn yẹn tí wọn bá bá ìmáàmù bẹ̀rẹ̀ ṣàgbé tí máa ń bá sálámà kò ní sí gàgà fún wọn níwájú yẹn torí ilẹ̀kùn yẹn ilẹ̀kùn yẹn ti ó ti blọ́ọ̀kì wọn ó ti ilẹ̀kùn yẹn ti di ṣíṣí sílẹ̀ ó ti gé òkiri yẹn tó yẹ kó jẹ́ gàgà yóò bùkátà ká máa sí i ẹlẹ́ẹ̀kẹta ó ní pé tí wọ́n bá ṣí sílẹ̀ náà tá a sọ pé wọ́n ní ìrùn yẹn torí pé ìmáàmù ni gàgà wọn sútúrà wọn yẹn nígbà míì àwọn ẹlòmíì máa kọjá téèyàn lọ máa wò ẹlòmíì lè dúró wájú ibẹ̀ ó lè jẹ́ obìnrin ni rọ ẹni tó wá pọn mi ní ìsìn ó lè ṣe ẹlòmíì kì í wọ nǹkan kan bí kọ́mú ni ó wọ̀ kó ṣe sókè gbogbo irun abíyá ẹlòmíì lọ máa wò lórí irun pé áá ẹlòmíì dẹ̀ lè pupa àwọn tó sì pọ̀ jù náà ọkùnrin ló fẹ́ràn obìnrin pupa pé àwọn ah, ẹ̀ lórí fóònù wọ́n á ti jọ ẹ̀ kó orú kúkú tó rántí pé wọ́n á fọwọ́ ta ní jápá kó tó mọ̀ ìgbé àwọn ah, ọmọ wà ní orí irú ìyẹn náà lè bùkátà sí kí wọ́n máa palẹ̀kùn yẹn dé nígbà tí à ń kírun lọ́wọ́ wọ́lọ́ àlà gbèsè ṣe rí sí nìyẹn o wọ́n ní kí wọ́n tó báwo lẹ ṣe ń lò ó ẹ máa fi sínú. ok téèyàn á fi ra ọwọ́. èèyàn ó gbu ọwọ́ yẹn dáadáa tí ó bá gbóná téèyàn á fi sójú téèyàn ó wàá fa ẹ téèyàn ó wàá fa bí ooru ẹ̀sá kódà yóò tààyàn kò jáwẹ̀ torí pé àwọn àfáà sọ pé saoud kìíní tá à ń pè ní nose kìíní wọ́n ń pè kìíní yẹn nose snuff kọ́ o. Eh, kíní bi vix ló gbajúmọ̀ tá a máa ń pè bọ̀ kì í ṣe eh, eh, inhaler tá a ń lò yẹn ní oṣù kìíní yẹn pé kò bá àwẹ̀ jẹ́ ẹ̀gbẹ́ lómi tó bá ní ọ̀fìnkì àbùsímú kìíní rọ́ọ̀bù náà ṣe tiwọn náà kò bá àwẹ̀ jẹ́ torí kì í ṣe oúnjẹ alákọ̀ọ́kọ́ ni kì í ṣe oúnjẹ ẹlẹ́ẹ̀kejì ọ̀fun kọ́ ló gbà ẹlẹ́ẹ̀kejì ọ̀fun kọ́ ló gbà wọlé ẹlẹ́ẹ̀kẹta kìí ṣomi atẹ́gùn ni ṣé ta bá wà lọ́ǹbì kan tí wọ́n ń dín ẹran lọ́sàn-án àwẹ̀ wọ́n dẹ̀ wá fi pàápàá wọ́n fi àlùbọ́sà tì èèyàn wá gbóòórùn oúnjẹ yẹn tó sọ pé àwẹ̀ èèyàn bàjẹ́ ni làá ìdí nìyẹn tó ń sọ pé yẹn náà ò ṣe kí ni kò bá àwẹ̀ jẹ́ it's not tangible Allah alam wa alaikum salam. ìyàpọ̀ tó wà láàrin ìkúrà tí wọ́n kọ bóyá èdè wọ́n fi tí wọ́n fi èdè míì kọ yẹn kì í ṣe koran torí pé alukoran fúnra rẹ̀ sọ wípé kùránì èdè lárúbáwá ni kùrì Quran tó ṣe kí ni tí ó yanjú èdè pẹ̀lú èdè lárúbáwá tó yanjú kódà tí wọ́n bá fi èdè lárúbáwá tó yàtọ̀ sí èdè wọn fi kọ Quran kọ ẹgbẹ́ àgbẹ̀ kìíní kan ní làjáde àbí làjáde tàbí àmìyà dialect fún àpẹẹrẹ èdè Yorùbá wà ní ìsìn wọ́n ní báwo ni o báwo ni wọ́n ṣe ń sọ báwo ni níbí ìkà rẹ ní béèrí kí lẹ́yìn ń sọ ẹ́ bíìrí ṣẹ́rí pé kì í ṣe báwo ni tẹ bá kọ béèrí àwọn Yorùbá yòókù tí wọ́n bá ń kà wọn nìkà bíi èérí nítorí wọ́n dẹ̀ ń pè léèrí léde Yorùbá ni èérí ni ìdọ̀tí ìdá ṣe pé wọ́n ní nínú ewì primary school àrùn tí wọnú ìkan kò kéré kóró ní wọnú ara híhan àrùn kìnnìkì àrùn wọ̀ sí wọ́n ní iná ní jaṣọ onídàá àrùn wọ̀ sí tinú ẹ̀gbin làwa iná ní wàṣọ onídàá ìdámbẹ̀ yẹn ní èérí ìdọ̀tí tó bẹ́ẹ̀ ń ṣe kọ béèrè yẹn tí àwọn ará ọ̀yọ́ àbílùmí bá ń kápá bí èérí ìdọ̀tí ló lọ máa tú sí so báwo dẹ̀ ni yóò bá jùmọ̀ lò ìmọ̀ bóyá gbọ́ kínní tí ẹ bá lẹ̀ lọ kọ èdè ọ̀yọ́ ń pè pé ọmọ náà sọ pé jù ń lọ sí ọmọ tó máa jù ń lọ sí bọ́dá ẹ ti ń mísà jù ń lọ sí jù ń lọ sí tó máa tó mẹ́rin yàrá sì fi ọwọ́ mi sílẹ̀ ló ń sọ tó yẹn kì í ṣe Yorùbá jùmọ̀ lò ó ti di Yorùbá náà yọ pọ́nbélé ẹ̀ ẹ̀ ó wá ní fọwọ́ mi lẹ̀ jù ń lọ sí jù lọ jù mí fi ọwọ́ mi sílẹ̀ ṣùgbọ́n àwọn yóò sọ pé jù mí ní ọwọ́ sí tó bá tẹ̀ ní jù mí lọ́wọ́ sí gan ṣó ẹgbọ̀yé ẹsẹ̀ mi sá jù lọ sí ẹsẹ̀ mi sá ẹsẹ̀ mi sá ẹsẹ̀ mi sá kí ni ìtumọ̀ ẹsẹ̀ mi sá ẹsẹ̀ náà. Ah, ṣe orí pé orí sọ gan máa ẹ̀sìn mi sá lè wọ́n gan ẹ̀sìn mi sá kálọ́kùnrin kan ń bọ́mọ kan tagi bọ̀dá ìpínlẹ̀ ẹ̀sìn mi sá ẹ̀sìn mi lẹ̀ ah, ìyẹn ò sínú yóò bá jùmọ̀ lò wọ́n pè ní àti wọ́n pè ní tí wọ́n fi máa ń káròrí èso díẹ̀ kí ṣe àfihàn ẹ̀sìn yẹn lẹ̀ so ohun tí mò ń gbìyànjú ni pé tó bá àwọn Egypt àwọn afá àwọn tí wọ́n bá ń bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ báwa gan ṣe lágbó lárúbáwá ìta bá ń gbọ́ àìmọ̀ tó máa ti ń sọ mọ́ tó a pé àwọn èèyàn wọn ni wọ́n pọ̀ mẹ́tì ń bá sọ̀rọ̀ wọ́n lọ máa lo làjà lárúbáwá Egypt gbòrògbò ti yé àwọn Algeria Tunisia Morocco Sudan gbogbo wọn ni wọ́n ní làjà ni wọ́n ní èdè àdúgbò tiwọn tó sì jẹ́ lárúbáwá. sáúdí ní tiẹ̀ mo wà nù taxi ní mọ́tà mo ní cam ègbé èlò kàmísà olówó mọ́tò jẹ́ kàmísà kí ló ń jẹ́ kàmísà àṣé fifteen riyadu khamsata ashara khamsata ashara kàmísà kí ló ń jẹ́ kàmísà lájà mọ́kà tí àwọn ará mọ́kà bá ń sọ lárúbáwà ìlú mọ́kà yẹn jílẹ̀ tí wọ́n àdìgbọ́n tí wọ́n sọ ìmọ̀nà mọ́kà jẹ́ bí tí gbogbo ayé ń wá ó máa ń wọ́n kẹ́ tó lè rí àfà mọ́kà kó máa ń sọ lájà tó bá ń ṣe wá àti torí pé haram gbogbo àwọn e, e, mùsùlùmí àgbáńlá ayé ló ń bọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ náà ni ní Madina tó náà wọn ò ní sọ làjà àti ìlú wọn ṣùgbọ́n náà ni so ṣe àpédè lárúbáwá náà ni tí wọ́n bá fi yẹn kọ Quran kì í ṣe Quran lárúbáwá èyí tó yanjú tá a lè tú sí àjùmọ̀ ló yẹn jẹ́ pé gbogbo wọn yẹn ló gbọ́ ẹ̀hẹ́n ìyẹn ni ìyẹn ni à ń pè ní Qur'an so náà sọ pé al-Qur'an huwa kalamullah al-munazzala ala Muhammadin biwasitati Jibril al-munazzala ala Muhammadin sallallahu alayhi wa sallam biwasitati Jibril alayhi salam al-mabduhu bil walimaktum binnas wọ́n tún fi kún àwọn àfọ́ ní usul wọ́n ní almutaabadu bitilawati i tó yẹ pé kíké rẹ̀ ìjọsìn ni so di ayé ń sìn bí àfọ̀ kùránì já tú sí èdè Yorùbá yẹn kì í ṣe kùránì eléyìí ni ìtumọ̀ kùránì lédè Yorùbá ṣùgbọ́n kì ṣe kùránì èèyàn ò lè kà á kul huwa Allahu ahad bí mo ṣe sọ ọmọ agbálada aráàfi kọ̀ọ̀kan mewa mewa kul aráàfi meji nìyẹn twenty huwa aráàfi meji nìyẹn di forty ládá ti ma gba torí pé ó ti dá kul huwa mo sọ wọn ogójì ládá sọ wípé ohun ni o n'igba gba kankan lori ìlú yín bẹ́ẹ̀ náà ní sóti yé wa báyìí so bó ṣe rí transliteration náà kì í ṣe Quran transliteration gan is one of the conspiracies of the Orientalists to kill Arabic language ọ̀kan nínú àwọn ète àwọn kan tá à ń pè ní moseshrikun mùsùlùmí kírísítẹ̀n ni wọ́n o wọ́n ṣe mùsùlùmí wọ́n wá láti eh, occident occidis ni wọ́n wọ́n pín ayé sí east and west àwọn ìbò náà ló sọ pé àwọn western world gbogbo ẹni tó bá ti wá láti ibi ilẹ̀ lárúbáwá yẹn wọ́n ló wá láti ìlà oòrùn ayé àwọn bíi china yẹn far east ìlà oòrùn ayé tó jìnnà gidi western europe àwọn west nìyẹn so àwọn ọ̀jọ̀gbọ́n kan wá dìde ńbẹ̀ nígbà tí islam bẹ̀rẹ̀ sí wọ europe ìgbà tí islam bẹ̀rẹ̀ sí wọ ìlú òyìnbó europe tó bẹ̀rẹ̀ cyprus turkey títí títí tí spain wọ́n ń lo sharia spain ìjọba sharia ni wọ́n ń lò portugal ó ṣà ń lọ bẹ́yẹn títí sí pé ah Christianity mà fẹ́ parẹ́ ni àwọn kan wá lọ kojú bọ ẹ̀kọ́ wá gbé àwọn mùsùlùmí kì í gbọ́rọ̀ sẹ́ni tí ò bá mọ kéwú lẹ́nu pé o mọ̀ tún mọ ní tó ń sọ bó bá ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn kò ní tó fi dò ní gan ẹnìkan ọmọ jẹ́ kùránì ọ̀ṣẹ́ wọ́n ní it's not a scholar àwọn òní dá lóhùn ó dàbí ẹnìkan kò bá ṣe gbogbo wàhálà ayé ní kùránì iṣẹ́ ọ̀rọ̀ lọ tàbí yá kà tí ò bá ti rí kà ní kí ó ní ọ̀rọ̀ ẹ̀ díẹ̀ níta ní gbọ́ pé oníranù ni àwọn náà wá lọ kọ́ èdè lárúbáwá yìí wọ́n fẹ́ẹ́ gbọ́ ju àwọn elédè lọ torí wọ́n rin gbogbo àwọn gangan bí wọ́n ṣe tún já láburú náà wọ́n tún ràn wá lọ́wọ́ láti tún fún èdè lárúbáwá ká o torí pé àwọn ló ṣe dictionary àkọ́kọ́ sí èdè òyìnbó Arabic English irú ah, lane ní ìsìn Arabic English lexicon lane ló kọ ọ̀pọ̀lọpọ̀ kódà múnjídù ìwé àtúmọ̀ èdè lárúbáwá sí lárúbáwá gangan póòpù póòpù àwọn Catholic òun ló ní kí wọ́n kọ́ under the what directive of the Pope then so láti lè jẹ́ kí wọ́n gbọ́ èdè lárúbáwá so bàbá wọn gbọ́ èdè lárúbáwá yẹn dáadáa ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi àfáà àwọn ti wá mọ̀ wọ́n wá lọ sọ pé wọ́n fẹ́ máa káwọn èèyàn kan máa ka Arabic through transliteration wọ́n wá lọ gbé òfin transliteration kalẹ̀ ṣe à pé a alif bá tà sáyé so òun là máa ń kọ́ ń sìn yẹn tó wá sí Islamic studies àwọn UI ní rúùlù tiwọn àwọn ló máa ń lo kí ni àmì fàágùn yẹn dash irú irú tí wọ́n bá ní kọ́ọ́là wọ́n wá kọ a méjì ló yẹ kí wọ́n kọ wọ́n wá wá fi fàágùn sórí ààyàn so àwọn kan wá rí wọ́n ní àmì fàágùn yẹn ò bá mu ìgbà mí tá a bá ń ké Quran ẹ̀ẹ̀mẹrin ni wọ́n máa ń fà á ìgbà ní ẹ̀ẹ̀mejì ìgbà ní ẹ̀ẹ̀mẹta ìgbà ní ẹ̀ẹ̀mẹfà kákọ̀ọ́yé ìgbà tá a máa fà yẹn sí ló bá mu irú irú sọ́ọ̀dì ń sìn wọ́n akọ ẹ́ wọ́n akọ mọ̀ sísàlẹ̀ so wọ́n ti wá kọ́ yẹn lófin transliteration when i was ọ̀rọ̀ nígbà tá à ń ṣe islamic study in secondary school ọ̀rọ̀ kan máa ń pa mí lẹ́ẹ̀dí dòní ẹnìkan tá a gbà pé ah ó mọ kí ó gan ó nímọ̀ islamic study our form three the first thing tó kọ́kọ́ wá ni the rules for writing muhammad òfin tí wọ́n fi ń kọ muhammad ó ní tá a bá fi mu tá a bá lọ kọ mu mmaad ni ó jẹ muhammad ó ní tó bá jẹ́ ó láti sí ẹ̀yìn m ó ní ed ní ó jẹ́ Mohammed oní méjèèjì ló wọlé tó wọlé kò wọlé so àwọn kan ló ń ṣe Islamic study nígbà yẹn nígbà rẹ pọ̀pọ̀lọpọ̀ náà òkú máa kí náà tó ṣe kọ́ọ̀sì yẹn tó fi dòní náà ẹlòmíì ò mọ kí ó kankan wọ̀ kò lè ka Quran náà ó dẹ̀ jẹ́ professor Islamic studies tí wọ́n bá dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn yóò láwọn làwọn mọ̀ ń pẹ̀ <laughs> kò dẹ̀ lè ka Quran kò lè ká sọ èèwù àárí kóòtù kò lè ká sọ èèwù sí èkóòtù kò lè ká muhata ìmọ̀ọ́mọ́ ẹni tó bá fẹ́ kóòtù àdí translation ni ó lọ́ mọ kóòtù so ká fi ìyẹn sẹ́gbẹ́ kan náà ọ̀rọ̀ míì nìyẹn so àwọn wọ̀nyẹn tí wọ́n kọ pẹ̀lú transliteration tẹ̀ ń béèrè kì í ṣe Quran they use Roman letters abc ṣàgbé ńgbà míì téèyàn bá ní kẹ́nìkan ó ka àwọn ascam bíi bismillah tani ẹ̀ bá ń kọ́ tẹ́bá kọ kí wọ́n ní rárá tẹ́bá òun fi kíní Yorùbá kọ́ ẹ̀rí pé a bá fi kíní Yorùbá yẹn á pè sí ni tá a bá pè sí lẹ́nu bisimilayi táwa kálítù alàlọ́ì alàláì lòun ó pè torí pé lọ́ọ̀ ò lè jáde inú ll pè yàrá ìsìn wàlàkùn bìláì ìyẹn níbi láà. aṣẹ́ ìpèsè lẹ́nu ni tó a máa fi kìíní yẹn gá ìdí ara so yio yẹn ò lè kákó correct àyàfẹ́ tó yá pé ó ti hàn tó fẹ́ kà kìíní yẹn ló wá rán létí so òun náà kìí ṣe kíni kìí ṣe Quran ó wà dáadáa wọ́n ta Quran yẹn three in one wọ́n á kọ wọ́n á kọ Quran Arabic àárín ẹ̀ wọ́n kọ transliteration ìparí ẹ̀ wọ́n wà kọ English translation. so kìí ṣe kuranu hada ọlọ́dọ̀ so ní àwọn orientalist mo ti kàwé kan mo kàwé yẹn àwọn ní Egypt níjọ àwọn tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní kéèyàn lè gbọ́ èdè Egypt transliteration wọn lò tẹ́bá rí Arabic by radio tí wọ́n fẹ́ fi kọ́ èdè lárọ́ ní ọwọ́ bẹ̀rẹ̀ wọ́n máa ń lò wọ́n lo àwọn ọ̀rọ̀ bíi títà irú àwọn sáà wọ̀nyẹn sáà àwọn kankan wọ́n lò wọ́n bẹ́ẹ̀ yẹn. ọlọ́run ṣàkọwà mma ìkọ̀ àmì ìṣòro ṣùgbọ́n o àwọn ọmọ wa kájẹ́ kí wọ́n lọ kọ́ Quran lọ́dọ̀ àwọn tó mọ Quran ká ẹ máa fọ ọmọ yín gbọ́dọ̀ ẹ̀dí ọmọ ká o ó sọ fẹ́ nìkan olóòfẹ́ fọmọ sí má jẹ́ kó lọ skul má jẹ́ kó ka bẹ́ẹ̀ ó ní kò ní ìmọ̀ kó mọ̀ ó pé tó bá fi máa kúrò ní primary gbà tó bá dé secondary school lọ fi sí secondary school yẹn mo dárúkọ ẹ̀ fún wọ́n ń kọ́ yẹn kúra ń bẹ̀ ahọ́n ọmọ ẹ̀ ò ní tí ìbàjẹ́ tó tó bá lọ tó ń kàkàkùkà yìí tó ń pe sáà tó ń pè ní sáà sàlásà tó ní sàlásà tó bá dé ọ̀hún yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ dá padà yóò wá ṣòro láti kọ́ torí pé ó ti rẹ́gísítà sọ́pọ̀ lọ ẹ̀ ó ti lẹ̀ mọ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo àti wọ́n ti ń rí sáà sáà ní òun gbogbo ìgbà tó bá ń rí zọ yóò ní sọ́ọ̀ sọ́ọ̀ ní tọ́ọ̀ sọ́ọ̀ ni yóò máa pè whereas it is tọ́ zọ tọ́ zọ ọ̀tọ̀ ni tí ó máa pè kò wá ní rọ̀ lọ́rùn sòkínì ẹni wọ́n dẹ̀ kọ́kọ́ máa ṣe wàhálà lé lórí ṣùgbọ́n tó kó lọ fresh ẹtí ahọ́n ẹ̀ ò tí ì yípadà yẹn ó rọrùn láti kọ́ àwọn yẹn Kùránì ju ẹni tó ti mọ èyí tí ò bá mu yẹn lọ tó yà lẹ́nu ní bẹ́ẹ̀ ni ìyẹn ló pín ẹ torí náà kéèyàn kàn mọ́ bẹ ẹmọ mi sọmọ ní lọ́tẹ́ kó mọ́ kàǹkàn mi ẹ jẹ́ kó lọ mọ́ kàwé tó bá délé ní primary mọ́ kàwé ẹ̀ mọ̀wé ẹ̀ dáadáa kó wá máa gbọ́ àwọn kéṣẹ́ẹ̀tì Kùránì kó máa gbọ́ àwọn àsìkáà àwọn tútọ̀ tó ń kọ́ yẹn ní àsìkáà sáánà kó máa kà sí lẹ́nu kó máa dá wọn lóhùn padà through phone tó bá wọ school secondary yẹn so yóò lè mọ the right thing tó yẹ pàtàkì gan-an wọn lọ ọlọ́ọ̀tún ẹ̀ làwọn ẹlẹ̀ níyàn gidi nìyẹn so wasallallahu ala nabiyyina ó ti tán wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته